máa ń dọ̀ yẹn náà. ìyẹn ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì máa ń wọ́n ro mí bákan. kò sí àwọn ọ̀rọ̀ cause everything tí mo ní kó máa ṣe ò kì í ṣe mi ò rògbò rántí o. kò tí you have to stop taking carbohydrates which is not good for your health. kò tí mo sọ fún ẹ̀yìn yẹn ẹ̀jọ̀ bá ó ní bó ṣe máa prepare rice tó jẹ́ nílẹ̀ bá àmàlà iyán you need to eat balanced um, diet and if you are not very careful o ti ń súnmọ́ bèbè di appetite o àrùn tó ṣúgà ọ kò fọ bí o. nǹkan tó sọ ẹ um, I appreciate mm-hmm. and you know kálíkà wọn medical association wa á lè máa ṣe irú ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn kó máa jẹ́ káwọn èèyàn máa mọ̀. èèyàn mélòó ló máa mọ̀ sí pé carbohydrates lè fún òun ní diabetes <laughs> èèyàn mélòó ló fẹ́ mọ̀ bóyá starchy food lè fún òun ní diabetes. àdèwà ń tra ẹ kò ṣe nǹkan tó rò àwa doctors tó wẹ̀ á gbìyànjú gan because fúnra wa association wa máa ń à ń ṣe à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ lọ lórí tẹlifíṣàn ni lórí rédíò ni nínú newspaper ní bá ṣe ń bá wọn sùn lórí àwọn kan báyìí a kàn ní ìrànlọ́wọ́ ìjọba ni àti pé a ní láti jẹ́ káwọn èèyàn máa mọ̀ pé wọ́n ní láti máa ṣe àyẹ̀wò ara wọn lóòrèkóòrè gbàgbọ́gbà kò ń ṣe bàtàn bá ṣe sick kó tó wá sórí àwọn doctors wọ́n lè wọ́n ní hospital kó ń ṣe àyẹ̀wò ara wọn wọ́n ṣe normal medical test you know which is good anyway mi ò ṣọ́kùn jẹ́ fruit dada àti ọ̀hún èjò rẹ̀ ní red meat.

Kọ́lá. Kọ́lá Bùkọ́lá. Kọ́lá kan báyìí. Kọ́lá jọ gbà mí ìfẹ́ ti pilẹ̀ lọ́kàn mi ó jẹjọ wá Bùkọ́lá sínú ayé mi mo wo gbogbo àgbáyé yìí pátá mi ò rẹ́ni bí ọkàn mi mi ì rírú ẹ rárá ò tẹ̀jọ́ jẹ́ mi ní ìhò. kí n wo ẹ ṣe kí n wo ẹ ṣe kí ni arákùnrin mú ni mi ìlú fẹ́ tó kí ló fẹ́ gbà lẹ́yìn mi náà ṣé ègún ni mò ń sọ ni yorùbá alájọ ń sọ fúnra wa náà ó ní mi ò lè fẹ́ mi ò lè fẹ́ báwo ni fẹ́ kí tó fi máa yé ẹ kí ló dé gan lẹ́yìn mi gan kí ló dé. Ah! kọ́lá jọ̀ọ́ má ṣètọ́jú ẹ̀ ó dá sọ fún mi kí nìkan tó fẹ́ kí n ṣe fún ẹ má ṣe fún ẹ ó dá mi lójú pé ó ní kábàámọ̀ tó bá dá mi lóhùn jọ. <laughs> bóyá tó bá rìn dáadáa méjì méjì lọ́lọ́ ń dáwọ̀ èèyàn sí ayé bóyá àwa rẹ̀ ni tó máa jọ mí tàbí tó lè rìn láti mi má jẹ́ kí n rí ẹlẹ́yìn mi mọ́ o dẹ̀yìn lẹ́yìn mi ọmọkùnrin yìí o padà lẹ́yìn mi o mi ò lè fẹ́ àbí kí ló fẹ́ lẹ́yìn mi lọ kí ló dé mo ní mi ò lè fẹ́ ọ ti gbọ́. Bùkọ́lá Bùkọ́lá. Bùkọ́lá mi Bùkọ́. ń bá àwọn ọmọ oníṣòkòtò tó ń ti rìnrìn káàkiri tí tí mò ń bá sọ̀rọ̀ bíbá yìí <laughs> wò ó ti jẹ́ kí n rántí lórí ọ̀rọ̀ Fẹ́mi sórí bí mo ṣe wà yìí ò lè fẹ́ Fẹ́mi o kí Fẹ́mi mú orí sílẹ̀ kó mẹ́sẹ̀ sókè báyìí mi ì lè fẹ́ o kó wá kúrò ní Fẹ́mi nìkan gbogbo àwọn ọkùnrin tí ò ti níyàwó pátápátá ni mi ì lè fẹ́ bí mo ṣe wà tọkùnrin bá ti níyàwó nílé ó máa ń wù mí ni torí bọ́yẹ máa ń ṣìkẹ̀wá oh god oh, ó máa ń yàtọ̀ tó bá ṣe báyìí ó sì yé wọn mo àwọn ọmọ ọkùnrin kékeré wọn ọdún kan wọn ní mẹ́rin tó ń tẹ̀lé káàkiri yẹn kó ń ṣara ẹ̀. o ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ló sọ ṣé o ti wá rí tó bá ti ń lọ wájú báyìí èmi náà máa máa tẹ̀lé ẹ wò ó lóòótọ́ ló sọ o èmi náà bẹ́ẹ̀ mi náà ṣe wà mi ò lè máa tẹ̀lé àwọn ọmọ oníṣòkòtò tó ń sí nìyẹn bá wọn tó ti níyàwó ló máa mọ̀ tọ́jú wa àwọn onímọ̀ nǹkan tá a fẹ́ ẹ́. wo ọ̀rẹ́ mi pàdábòrò rẹ lẹ́ǹkejì lóhùn kò ní nǹkan kan tó fẹ́ fún ẹ ju kó ṣì ẹ lọ́nà lọ wo kò sí nǹkan kan nínú ká máa tẹ̀lé àwọn ọmọkùnrin tó ti níyàwó ńlẹ̀ lọ ìwọ náà rò ó tó bá fẹ́ wọn tán tó bá padà fẹ́yàwó mi ilé ẹ̀kọ́. ọ̀rẹ́ má jẹ́ ìtàn ẹ̀ ò lè bàjá o wàá padà gba kámú náà ni. sórí àwa obìnrin àwa lọ ta ara wa má dá lóhùn o má yẹ kó ṣì ẹ lọ́nà o. wo gbogbo nǹkan ló yí padà báyìí ni màá ṣe nǹkan mi kó yí padà o bó ṣe hun èmi nìyẹn o tó bá hun ẹ o lè fọlọ́dún kan kò fọlọ́dún mẹ́ta pàlà ló kóra ẹ̀ sí. tèmi ni pé mi ì lè fẹ́ tí ò tí ì níyàwó ṣó gbọ́ mi. ṣóòrì tára lé ní báńjẹ kòkòrò onídìí tá a bá sọ fún un oorun hẹrẹ ò ní jásùn lóru. ẹ á ṣàlàyé. jọ̀rọ̀ fẹ́ iṣẹ́ ìlú ló ṣe wà látàrí. Ah, kódà iṣẹ́ gbogbo mi mo kàn ń gbìyànjú láti yànnà náà báyìí. Ah, bí akákùkù jọ máa yànnà náà papọ̀ gbogbo àyè. pàlàpàlà wọlé lé ah, ṣó ní tó bá ti rẹ pé ọmọ ìgbà tí mo ṣègbéyàwó ṣé o rí òrùka ìgbéyàwó lọ́wọ́ mi ni. òrùka yìí kan náà lọ́wọ́ náà káàkiri òrùka yìí kan náà lọ́wọ́ eh, láti rí ọdún mẹ́rin sẹ́yìn tó ti ṣe irú ìyàwó gidi ló máa fi ọkọ ẹ̀ sílẹ̀ fọ́dún mẹ́rin ta ló jókòó sí sókè ẹ eh, sọ fún mi. ẹ eh, ẹ tóbi kọ ẹ sórí bí mo ṣe wà yìí jọ sórí ẹ̀ka tí iléeṣẹ́ ẹ̀rọ àfiní sí jọ omi lọ kọ́lá jáde kúrò dé ìta. ẹ jáde.

ọmọ ọ̀nà inú ilé mi. wọ́n ah, ah, ti jẹ́ kán wọlé ná ó ga fún un. ẹ Bùnmi ẹ gàràgàrà gàràgàrà ń pọ̀ nílé yìí ṣé ara ẹ o ó yá ǹjẹ́ wàá máa lọ. Bùkọ́lá ó ṣe jẹ́ ká gbé bí mo ṣe mọlé ẹ àbí mo ṣe délé ẹ ó jẹ́ ká gbé ètí sẹ́gbẹ̀. nǹkan tó gbé mi wá sí ìbà ìgbọ̀ngàn òun lójú o. Eh, Bùkọ́lá jọ torí ọlọ́run ọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí náà ni ó wù mí láti fi ṣàyà mi ò kì í ṣe lẹ́tàn ọkùnrin ọ̀kọ́lá jọ inú mi àdẹ́tù tó bá lè jẹ mi ní o. tani ìwọ náà dà tani kọ́kọ́ sí ilé ìjọba kọ́kọ́ sí láti ṣe gbogbo àwọn ọmọdé jáde. ṣé kí ló máa ń ṣe náà ṣé ní òjò ṣàríkójú oorun ṣé ní òjò ló ti fẹ́ lé wọn jáde. èyí ò bá rọ̀ kò rà mí ń gbá kò kàn ẹ ṣáà kó o já ẹ kópa ẹ kópa ẹ kópa ẹ̀yin ìfowópamọ́ yá jẹjẹjẹ ẹ má lọ ó yà ń jẹ nà lọ sójú rọ́bò. bọ́mi jọba mi bọ́ ọ̀rẹ́ sọ ó wù mí láti fi ṣàyà ni mi ò sí nínú ẹlẹ́tàn. ẹ kó ṣì í kẹ́ bọ́ta ara ló ń ta yín. Maria ló Jésù tán ló kóra ẹ̀ sí iye fóògì ẹ̀ ṣàpàṣẹ fún jà ẹ̀ kọ́ sì lọ wò ó jẹ́ kí orí ẹ̀ pé gidi ó dẹ̀ ń ṣẹ̀ mí ó má má má jẹ́ kí sọ̀rọ̀ sí ẹ o in fact orúkọ ẹ mú mi jáde lọ. wà á yẹ wá bá wà. ṣe mẹ́lẹ́. Um, ojú ẹ̀ fọ́ ni ọ̀sẹ̀ rí mi bí ni ọ̀hún ká Abdul Malik mọ̀ wá ni. ẹ máa ní láti bá mi kọ́wọ́ bọ̀ ẹ̀mí kí n lè mú fún ọ kí n sọ fún ọpá ìjọ bẹ́ẹ̀ lọ́wọ́ ni. káàrọ̀ ọmọ ìyá kémi dọ́gbọ́ òwe ló rábùrọ̀ ọ̀dọ̀ tèmi kí n máa kọ́kọ́ tèmi lẹ̀. Ah, ẹ jókòó

wọ́n kó gbogbo ẹ̀ka orí ọwọ́ aṣojú bí ojú ẹtú oníkèmí dúró kalẹ̀ ta bó tó sọ pé lọ́rọ̀ lójú rẹ̀ òròjú mi ni lẹ́yìn pé ó kù jù mí lọ kò sì tún kọlà sáà àjọra wa lójú ẹ̀ jáde àti òsì olùsè ó kẹnu bọ̀dà ọ̀sán rẹ̀ di kagidi. bọ́lá ọmọ para sí dẹ́sìkì. mi ni àbọ̀ pa létí ẹ olójú kẹkẹ bí ojú ẹtú wá mo lò tí náà mo sì tọ́mọdé ọba tún dárú ẹ̀ wò ní ti ń ṣe fún ọ̀dà àbí ìmọ̀ rádàrà náà sì àbí ṣé tọ́ ọba ya rọ sóò ní ọba ń gbé ọ ni àbí wọ́n ní gbogbo orí burúkú wá yé yé o èmi ò ráyè orí burúkú o. àìbọ̀dá mi ṣé kò yẹ ẹ ṣe mọ̀ pé iléeṣẹ́ yìí gbogbo wa la lófin tiwa mi ò mọ ti bòmí o tọ́gà bá gbọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọmọ yẹn sìn ó lè yọ mí níṣẹ́ náà ah bóun kọ́ ni máa ń sọ mí pé kẹ́ máa fi sùúrù sí i ṣé ayakila nọ́dọ̀ ti yín ni tó fi pé ẹ máa wò pé nǹkan lè wá parí mọ́ bì kẹ́kọ̀ọ́ wọ́n tó ń wí ó ń béèrè ọkọ̀ mi ṣé màá fọkọ̀ mi lẹ́kẹ́ nìkan ló fọkọ̀ mi ṣògùn ni. ẹ bọ̀dọ̀ ma sọ ayakila a jọ sọ tẹ́lẹ̀ mi wá bọ̀ fún. kíní yẹn ti wàálẹ̀ ṣùgbọ́n báko báko inú ti bí mi ní báko. ẹ ní sùúrù mi ò kàn nílé fún yín tó oye tí mo fẹ́ fún yín. ọ̀dà àkọ́ àpò lè yàn kọ́wọ́ tó wà ní báńkò. ẹ ok bọ̀dà ẹ mọ̀ tó máa ṣẹlẹ̀ ni pé tó bá dalẹ̀ ẹ wá bàgbẹ́. àbí ṣé ká ká kọ́ ọ̀fẹ́ ká búra sí i ní pé ọmọ náà búra tó mọ̀ nǹkan náà jẹ́ tù ògùn lè búra o ògùn tẹ́kọ̀ọ́ nǹkan ń gba ayé rẹ̀ kéré àbọ̀ ẹni ògùn tó mẹ́mu tí ọ̀sánwó ọ̀rọ̀ tí ọ̀kan kan bẹ́yẹn lórí sí i ọlọ́run jẹ́ fojú sunkún rẹ o. àbùsùnbẹ̀lá mi ṣe tán ló dára yín ni akọni ṣé bí ọmọ mùsùlùmí òdodo ni èwo ni tògún nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. gbogbo náà sọ èdè lárúbáwá ni àwọn lárúbáwá gan lóògùn tiẹ̀ lóko tiẹ̀ ń gbé ni kí ni sọ ọ ti gbà pé ó fún mi. ó bọ̀dá mi mo ti gbọ́ tó bá dalẹ̀ ìpínlẹ̀ wa gbà máa fún un wàá gbọ́ sọ́ọ́sì mi dé dalẹ̀ torí ọmọ ṣẹ́ rẹ̀ tó bá fojú burúkú wò mí èmi ò dùbí ejò àjẹni kọ́mọ́rò kó ń rí bọ̀dá àgbẹ̀gùn dání kan o gbogbo àyà gẹ́gẹ́ òsì òkè sòro tí ń di àyà kí táwọn kọ́sọ́mà rẹ̀ fi ń bọ̀ wọ́n sọ ti pẹ̀tẹ́lẹ̀ fún o kọ́ sọ fún jẹ́ ó mọ̀ pé mo ti burú n ò ráyè òsì tọ́sí mi ni àbí lọ kọ́ bọ́ yàn kọ́ oní èdè náà sọ fúnra yín kọ́ sẹ́jú sí kọ́ mọ̀ kí mi mo ṣe lọ yìí tó bá kí mi ìyàlọ́ bá ń bẹ́ o wọ́n lù mẹ́ni rẹ́kọ́mẹ́ndì ìyà fún mi èmi àti àjọ wa same level <laughs> now ó ti pé four years sí àwọn ètò alábọ̀ àbí so èmi tí mi ò tí máa rí tí mo ń dájú tí mo dẹ̀ ń dà fà same level as wa kò sí ìbá ṣọlá kókò ẹ tó wà nínú ilé tẹjọ ń ṣe ogbè káàkiri rẹ ẹ yeah, yeah, you're still a single man. Yeah, <laughs> yeah. èmi wé o ọ̀wọ̀ ìṣòwò ìṣòro bí wọn on sọ ọ́n sìn pé ìyàwó mi ò sílé kò sí ìyàwó tèmi bá dé lọ́la ń sìn ìṣòro pé ìgímú mi ò ti Mm, that's a good point that's a good point <laughs> orí yẹn sọ. àmọ́ mọ̀rọ́bà ojú ẹ̀sùn ẹ̀kí máa ṣe pẹ̀lú àwọn ọmọ tó wà gbòòrò ń sìn tó bá ti mọ̀ kó tó ṣẹlẹ̀ sí mi ní ọ́fíìsì sí very funny honestly sórí kí ló ti ń pè secretary of office tó àwọn tí lady yẹn fojú mi rí. àní hmm? lady yìí. ọ̀la ìlú sọ fún mi wọ́n ní ìfọ̀tún ní wà married ó dẹ̀ mọ̀ ìyàwó mi ó mọ everything even damn wedding band everything amadi lọ́wọ́ mi báyìí máa lọ sí ọ́fíìsì. lady yorùbá ó ní pẹ̀lú gbogbo ẹ̀ náà àìrọ́ that uh, o gbọ́dọ̀ you know she has to get something done with me. ọmọ nǹkan tó ń ṣe ọmọ nǹkan tó ń ṣe. kí ló ń ṣe. ọmọ nǹkan tó ń ṣe dáadáa ó mọ̀ pé Malik pé àwọn obìnrin tó wà ń tà ń sìn ọmọ nǹkan tó ń ṣe wọ́n mọ̀ pé àwọn tí wọ́n bá ti marry tí wọ́n ti fẹ́yàwó sílẹ̀ So wọ́n ti ní experience kan tá à ń pè ní marriage ọmọ àmọ́ obìnrin ìtọ́jú ọmọ pé wọ́n yàtọ̀ sáwa tá a ti máa rí wọ́n wá pé ah, tí single man bá lọ bá wọn ni ilé kò ti lè experience kò mọ kankan but someone like you ọmọ kò ti máa rí o ti bóbìnrin gbé o ti wà pẹ̀lú obìnrin dáadáa o ti mọ ìgbà tínú bí o mọ ìgbà tínú òbí o mọ nǹkan tó need o mọ nǹkan tí ò need so wọ́n máa ń wá mi káàkiri. ọlọ́wọ́ sọ ṣe ọlọ́wọ́ àtàtì express. yeah it's <laughs> just you are just a legible eh, bachelor. agreed agreed. àwọn alẹ́tàlẹ́ i'm not a bachelor i'm married happily married. ẹ̀mọ́ ti dọ́ ẹ̀bùn máa máa ṣe àṣìkà fún secretary jẹ́ kó jẹ́ bẹ́ẹ̀. Ah, ó ní interest ni. <laughs> Eh, hmm. Emily introduced was pé I have a very good friend. At uh, five, she knows you. And Mayako um, you're my friend, you're handsome, and you're also my doctor. Yeah, so èmi á lè father of the day lọ́jọ́ wedding. Má ṣe yẹn, má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ rárá, ọmọ tó bẹ̀ ẹ́, sórí ààyè tí àwọ̀ ẹ̀ fi sílẹ̀ yẹn, jẹ́ kó o máa for the main time tí àwọ̀ ẹ̀ ìwọ ọmọkùnrin èyí wọn lágídí tó wá ṣe yìí àní jẹ́ kí èmi gbé ọmọ yẹn fún wọ. èmi ò tí ì rẹ̀ dà tí. fàánù mi àti ẹ̀dùn tó wá bòwò lóde tó wá fi sẹ́kẹ̀tì mi sí. ìrọ̀ ìrọ̀ ìrọ̀ àbájẹ́ fádà ògidì lọ́dún mọ́jú. ìrọ̀ òun ló tó wà lára ẹ̀. ó máa ń fọ weather yẹn ò disturb ẹ lọ́wọ́ yẹn. honestly you understand in fact eh, ìgbọ̀nà ni o tiẹ̀ jẹ́ kí n really mọ̀ pé o sí lára wọn o ti máa really yeah yeah ọmọ mi gan mo lè lọ ṣé kò ń ṣe àwọn ọmọ olójú fíofíó àwọn ọmọ òyìnbó akátá ẹ̀ ló ń tẹ̀lé káàkiri ṣá torí gbàyà lọ́wọ́ máa dé ṣe tí ò ní gbédè tí wàá mọ́tò wọn máa sọ èbú tá máa fi mú sọ̀rọ̀ mi ò subscribe fi mi ò subscribe sí ọ̀hún. lọ́dọ̀ náà dáa náà dáa tí wọ́n tí mo mí ni pé ọmọ máa lọ dé o kó wá di pé àwọn sọ Yorùbá sọmọ tó wọn máa sọ èbó dẹ̀wọ́n gba àwọn culture rádaràda wọn tó ìgbà ló next week hey! wàláì mi me only drew. but next week you know, but díẹ̀ you kọ́ ló ti ń next week yìí náà. Ah. Oh, ẹ mà lẹ́ onílé yìí o gòdòmá ah. <laughs> lẹ́ malik malik. tó ah, ah. fóònù yìí mọ ló ti nú níwọ̀n mọ̀ pọ̀ wà lórí fóònù ni má bínú tọgbọ́. ẹ má wọ ẹni àwọn kúló wa jẹ́ kí sáré àtẹ́sí wọn ẹ I'll call you back later all right I love you. Yeah ah, báńkì báńkì kan sọ pé èmi lọ́nkì o ti kọ́ tiẹ̀ lẹ́fà lò lẹ́fà lò bó lè kan mọ́líkì mọ́líkì ọlọ́wọ́ pọ̀n ọ́ lé aṣọ àpọ́nlé rẹ̀ ò ní fàyà sórí bó ṣe pọ́n lé ọlọ́wọ́ pọ̀n ọ́ lé ìwé sọmọ onígbéraga ìwọ ti lálùbáríkà látòde ọ̀run wá ni wo àwọn kan wà tọ́jọ́ yìí pé kọ̀yẹ́ kọ́lọ́wọ́n máa fún lówó irú bọ́ọ̀lù ń ṣe fún wọn lówó ọmọ àná sọrí bá rí ọba yìí ibi tínú mi máa ń dùn dé méèyàn bá ń gẹṣin nínú mi wà láì kò ní kọsẹ̀ tọrọ ọyá yìí ọyá yìí lọ́pọ̀lọpọ̀ ọ̀dà lọ́mọ ìwọ onígbéraga àwọn bí ìwú àtẹ̀jẹ́pọ̀ ni won ọtí ẹ̀tọ́ kan báyìí tọ́ sọ̀rùn bíi bíi anga yìíbò báyìí tínrín báyìí ni tó bá wọṣọ báyìí àti bí ìgbà tí wọ́n kó aṣọ kọ́gi tá a bá sì ń bá a bó ṣe wà yìí ọmọ ni aṣọ ni èbó ni kò ṣe fi tẹ́nì tó kó aṣọ sọ́rùn báyìí á dàbí ìgbà tí kaṣọ wà bí kò lómi láti èèyàn ti fi ṣègbéraga ṣùgbọ́n yọ̀mọ̀ àgàgà ọrùn àwa gbági ìyá wa mi tí ó tí ó tí ó tí ó gbọ́dọ̀ sọ fọ tí orí wọn fò sọnù ni <laughs> Ọlọ́run ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ò ní gbéraga ẹ̀wù gbéraga Ọlọ́run ò ní gbé wọ aṣọ àpọ́nlé rẹ̀ ò ní fàyà. ṣé kò sí wàhálà sàn tí mo rí gbé báyìí. kọ́mọ̀bàṣì náà ni kọ́mọ̀bàṣì náà ni sọ́rí ìgbà tí mò ń bọ̀ mò ń gbọ́ tí òǹbáyàwó rẹ̀ sọ̀rọ̀ tó ń sọ fún wípé ohun tó ń sọ pé n ò dé o n ò dé o màá dé o bí mo ṣe gbọ́ bá inú mi sì dùn yín yín dúró dé ní ìyá yín ni ó dé bá mi. ẹ sà kò bá délé ni kò dé dé lọ́la. ọ̀rọ̀ yóò kanjú aláàfin òrèdì kan èmi bẹ́ẹ̀ mi ṣe wáyé mo ti di mọ́sálásí kò rèdì kankan ní àyín. yín sọ dúdú ọ̀rọ̀ fún ọ wo yín máa ń mú ọyàn gan ọmọ bó ṣe jẹ́ bó ṣe jẹ́ lọ́wọ́ mi bí n ṣe máa wọ̀ n máa gbé ọ báyìí ni n máa gbé ọ kàkà tí n máa gbé ọ kàkà báyìí wá wò límọ́tẹ̀ lè kúrú tí n bá déwájú rẹ̀ tí n bá gbé ọkà kàbá yìí tí n bá gbọ́ à ebi ń fi àyàn gà láàrin àwọn èèyàn burúkú tí wọ́n dá ní hmm. àwọn ẹlẹ́nu sọ̀nsọ̀ bíi ìdí ìgbìn ọlọ́run <laughs> ẹ máa fi àyàn gà ní hmm. wọ́n bá jà gbọ́pọ̀ olóró. bọ̀dá mi ẹ prepare wa ẹ káṣọ wa. ìwọ fi yún un lẹ ẹ ìbí gan ni lọ́rùn mi èmi mo ní wo sọ́dí bó ṣe wà yìí tó ti dọ̀tí tó bá lálẹ́ wọ́n fọ̀ á máa ṣe kínní onígbà kan tába ti fò lálẹ́ báwọn tí kó lè bá tètè gbẹ ọmọ tá a ṣe á wà mú tó wẹ̀nù á wà kaṣọ sínú ẹ̀ á wà mọ́ lọ́mọ báyìí á lọ́mọ báyìí á lọ́mọ báyìí ìyẹn ni ó jẹ́ ó fúrọ́ dáadáa tí ilẹ̀ bá fi máa mọ́ báyìí tó bá gbọ́n gbú ó ti di lílọ́nu bóun ló ṣe kó ga rùdí á dàbí ìgbà tí wọ́n lọ ni. ọlọ́run ọjà àríkò dáadáa bẹ́ẹ̀ mi ṣe wà o believe me ó dìgbà tó bá dé kí n tó fò ní kò <coughs> sí problem ilé ilé yìí. ẹbí náà máa bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àìsùn àyàsùn àyàsùn. mo lọ jẹun ni mo wá lè ra ilé ìbí torí mo mọ̀ pé o lè ráyè lọ jẹun mo máa bízì. ṣùgbọ́n ṣé ṣe. ìgbà tí mo ń bọ̀ tí mo rí àwọn aṣọ kan lọ́nà mo dẹ̀ mọ̀ pé ó máa wù ẹ́ ṣùgbọ́n ṣòro tí mo rí ní ìmọ̀ bóyá pupa bóyá dúdú bóyá funfun ló máa fẹ́ràn náà àwọn aṣọ yẹn ni ò jẹ́ kí n ra èwo ló máa fẹ́ ń bẹ̀. ṣé bí wọ́n ni mò ń bá sọ̀rọ̀. ok ẹ ń dáná mo kọ́ tó sọ ni mo gbọ́ ṣùgbọ́n lórí <laughs> ọ̀fẹ́ láti fèsì yẹn ni ò sí torí pé iṣẹ́ pọ̀ lọ́rùn. Malik. ṣe bẹ́ẹ̀ tí wọ́n bí sómi náà jalè àjọ lọ sí pati fana lè tètè kúrò pati nìyẹn lè ń dìlé wa àníṣàdé wálé àtẹ̀lé lòdì ẹ̀rọ kí ló ṣẹlẹ̀. àtọ́ni lẹ́nu tiẹ̀ ìwọ sọ pé ṣé bí sórí mẹ́ja azin ah, èmi àti dépọ̀ àná ah, o mákàlẹ́ pọ̀ rẹ̀ ni wá náà it's not fair. dúró dúró dúró dúró lọ fáìn dépọ̀ á pè é pé àwa ti ṣetán o ẹlẹ́yìn bọ̀ létà nẹ́tíwọ̀kì kò jẹ́ ká rí ìṣàrà wa mú so ẹ fẹ́ ká wà stranded sí pàtí àbí ká lè bá wọn palẹ̀ mọ́ chair kò jọ ẹ̀yin lẹ́mọ bí tẹ gbà lọ. ẹni ìwé lọ́wọ́ ẹni point ní kọ́tẹ́ sọ yìí ẹ mọ tó ṣẹlẹ̀ ṣe rí èmi àti ìfẹ́ mi àṣàyẹ lọ lórí kan fẹ́mi fẹ́ gẹ̀ẹ́tì lẹ́kọ̀ọ́ tó ń wá pé gbé kalẹ̀ lọ́wọ́ ẹ̀dá pé mi àti à close kan náà tó mú láti ṣẹlẹ̀ lókè náà wọlé yẹn ẹ̀yin guys tẹ bá rí ibi tí wọ́n sọ ilé ìwà òkè gan ọlọ́ngbọ lẹ́ẹ̀ lè neat tó bá compound ẹ̀ tó bá bí bedroom tó bá ẹ̀yin gan máa fẹ́ kó lọ bẹ̀ ẹ̀yin máa fẹ́ kó ń gbé ọlọ́ngbọ tẹ bá I saw it. ẹ ẹ let me just tell you the truth. as in mo fẹ́ settle down. Hmm? She understand so mo ti rí láti máa rí. tẹ dúró lọ but dípò dúró kí ni problem ẹ náà Fẹ́mi gbalé o sọ pé ilé yẹn fine gan ṣé wàá tẹlẹ ọjọ́ fẹ́ gbé bẹ́ẹ̀ ni àbúfẹ mọ ẹ dání ni. lẹ́nu ẹ̀ dúná ọmọ àtọ́ni ìmọ̀ra ó tún at the same time náà ó tún tún àti canvas dípò náà sọ́dọ̀ ẹ̀ it's not fair now wọ́n èmi àti dípò jọ wà má gbàgbé pé the four of us were friends ọ̀rẹ́lá mẹ́rin náà ó ṣe jẹ́ kó máa máa yọ dípò kúrò. farabalẹ̀ mistake tó ṣe ni wípé ẹ jẹ́ ká bára wa sọ ètò oúnjẹ ọ̀tọ̀ tí n bá mọtí mi ì mú brain mi mu tábà ń sunkún àmọ́ àríyàn we are friends tí erin bá jẹ tí ó bá yọ ìgbẹ́ lójú náà ti tí n bá rí ẹ tó ń torí bọgbó tí n bá sọ fún ẹ then I am not a good friend why tó ṣe ń rush lọ sínú marriage fine mo sọ pé o lọ gbalé very soon o máa kó lọlé o máa marry Bukola kí ló ń ṣe ẹ ayé mélòó ló ti jẹ àwa ta jókòó yìí tá a bá dé club tá a bá gbé tuition tá a bá gbé fọ́sàn owó lọ́mọ tó kùn ò lè gbọ́mọ ẹ Bùkọ́lá o ẹ o fẹ́ fẹ́ o o fẹ́ ṣe kíní kan o kí ló ń ṣe ẹ jára ẹ ah, Bill Gates bó ṣe lówó tó ó jayé ọmọ kan ló bí kí wọ́n lọ fẹ́ para ẹ fún. Anthony kò lè yẹ ya jẹ́sìn kan pé ìgbára là ń búra hmm. ah, ah. so ó dìgbà tí àwọn ọmọ àbúrò ẹ̀ bá pẹ̀ ní bọ̀dà òǹkú ah no abẹ́ broda ẹ jẹ́ ká tètè wá mú kan ṣe lásìkò so i'm ready to settle down. Eh, hmm? eh, eh, gbàgbé oyin oh, gbó fine boy yẹn ló di sí rẹ. gbàgbé bí o gé tọmọ kan ló bí ewo ló dọjú. ẹ wọ ọmọ àbúrò bá tẹ pé lọ́wọ́ kò sí ẹ̀kọ́ ló ṣe mo sìn. ẹ mo lẹ́yìn ẹ kì í ṣe kọ́ mo sọ ń sìn ní pé ṣé ilé ìdè. sọ̀rọ̀ tí gbàgbá ní tó bá kó lé ṣùgbọ́n ẹ̀mí màmá lọ kí wọ́n náà lè máa lọ mi kó máa lọ kí ah sọ́kọ́ bẹ́ẹ̀ kọ́ bọ́ọ̀ fẹ́mi tí fẹ́mi bá gbalé kó ti step akọ́ òun léyìn nìyẹn kò ní àtàtì step in sí ìgbà yìí mọ́ yàrá ẹ̀ tó bá ti lọ ó ti lọ nìyẹn insist to be our friend so get that uh, into your thinking for Tony can you feel me. nevertheless for serious nevertheless nǹkan tí màá sọ fún yòójú pé nǹkan tó bá wọn ní kálukú ló lè ṣe. àbí ṣẹgbọ́n ẹ̀yin lè fi sáà dà sí máa máa rí rárá. bọ̀ Tony Tony show me ní nǹkan tí fẹ́mi fẹ́ ká sùn tọrọ gbogbo àlọ́ fi inú yẹ ká ṣe. ṣé gbogbo àwọn ọkọ tó ń gbé wọlé tó ń gbé jáde tó bá jáde wọn tó ní ìdè má bàa ayé ni wọ́n bá ní ma kí. ayé ni wọ́n lè máa jẹ. bẹ́ẹ̀ bá bá bẹ afárá ti sàlẹ̀ wọn tó dúró ẹ̀ ẹ̀ ẹ̀ lè kó ara rẹ̀. òṣùpọ̀fọ̀ òṣùpọ̀fọ̀ òṣùpọ̀fọ̀ òṣùpọ̀fọ̀ òṣùpọ̀fọ̀ ṣé o mọ̀ pé ilé tí mo dé yìí mo lè wait láti fún bébì mi ní another baby. Ah! no sorry gbogbo ara ni màá tẹ̀lé ṣiṣẹ́ yẹn. yé ah, ẹ màá tẹ̀lé kó tẹ̀lé méjì. ọ̀rọ̀ ṣàrò kó tẹ̀lé méjì méjì. àwọn òfin àti wọn fi ẹ ah, lọ́jọ́ kọjọ́. then apart from that we it. ṣé ṣe. ṣe ń ṣiṣẹ́ ìfà tó bá ń gbégbé yẹn tàkàtù. ọmọ ìta yìí. ṣẹ́rí gbogbo bí ẹ ṣe ń bá mi ṣe nǹkan tó gbogbo ẹ̀ pátápátá ni mo rí o ṣẹ́rí tó bá gẹ̀ṣin nínú mi wọ́n ní kọsẹ̀ nítorí pé pẹ̀lú bó ṣe jẹ́ pé mi ni mo ní kó mi mi ò dẹ̀ sí nlé gbogbo nǹkan mi dẹ̀ ń lọ déédéé àà in fact ẹ try ẹ mọ̀ wípé bí a ṣe wà yìí ìkọ̀dà àgbà náà làwọn àmọ̀bára wa ṣe. <laughs> àwọn lẹ́ẹ̀kan sí akéyíká àwòsí iléeṣẹ́ ìmọ̀ lẹ́yìn ìgbà tí ẹ̀sìn eh, lè máa gbogbo bí a ṣe ná owó jáde àti bí owó ṣe wọlé gbogbo ẹ̀ ló wà record down pàápàá jùlọ lórí àwọn apprentice wa tí wọ́n graduate àti record ògbẹ̀dẹ àti àwọn tí a ṣẹ̀ gbà wọlé mà ẹ eh, by the time that we go through ledger yìí ayé yín mà. Ah, ah, that's great. Ah, ah, iṣẹ́ eh. takuntakun lè ṣe o. But ma, ẹ̀ka tó ń wọ̀nà ti fi kún yìí pé àwọn sewing machine yẹn wọ́n ti so but àti sanwó fún àrípẹ́ ti wà lára rẹ̀ abẹ́jẹ́kẹ́ resource office kẹfù júwìrì ó ṣe wà ókè sí kò tó yẹ pa máa fún wọn lórí. Ah, ah. mo dẹ̀ bìlíìfù yìí pé àjẹ anybody ló anybody ló dẹ̀ jẹ wá lówó. Ah, mi ò wọ bí mo ṣe lè dúpẹ́ tó lọ́wọ́ yín nítorí pé bí mo ṣe wà tí wọ́n bá gẹṣu nínú mi èmi ò tiẹ̀ ní kọsẹ̀ rárá mo really really really really appreciate yín nítorí pé wọ́n máa ń sọ kí nípa pé bí wọ́n bá ṣe ṣe iṣẹ́ ẹni ẹlẹ́ni bẹ́ẹ̀ náà lòun náà ṣe wá ṣiṣẹ́ ìsìn ẹ̀ nígbà tí ó bá dá sílẹ̀ tán mo wá fi àlùbáríkà ànábìwá Muhammad mo fi dúpẹ́ fún yín pé ẹ má wọlé pé omi náà á gbó lọ́dọ̀ mi ẹ má wọlé very soon pé ọyọ kọkọ ló ti sọmọ mọ kó bínú ọkàn bí síta lójú mi ni mo ṣe kò ń gẹ́gbà tí ọkọ rẹ tó gbé ọgbà tó wà lé àbúlọ lé lọ́dọ̀ nílùú èkó nígbà tó pé ọtọ òfin sọ fún wípé ọ̀nbọ́ àlẹ́ o ọmọ àwálé o ìyẹn ló ta sí mi létí mo sọ ni pé ìyàwó ẹ̀ ń bọ̀ àlẹ́ ó ní àwo ìyá yìí ni ó dé bá mi ó ní kí n máa sóòní ní ọmọdé mo ní ìgbàkúgbà tí ọba dé ó ní káwọn ní dé lọ́la mo ní ìbá àdé lọ́túnla èmi ti di mọ́sálásí sí àyín tí ò rèébi kankan níta àtọ́ fún bẹ́ẹ̀ ìyànnà ọ̀hún àrí ọ̀hún àrùn tí mò ń bẹ̀ fún ni pé mo ní kan ọmọ bínú wípé ó dé bá mi torí pé wàhálà kan ló ṣẹlẹ̀ torí ata ilẹ̀ kan ní ìlú wa a sì ti gbowó ẹ̀ àti pín toníkàlùkù fún gbogbo àwọn ẹbí ẹ òun ká kó ti gbowó ẹ. Ah, ẹ wà ní sin ti wà box top owó ti wà lápò. kì í ṣe sin nígbà náà ni mò ń sọ mm, eh. nígbà náà ni. ọmọ tó wá ṣẹlẹ̀ ìkànnù eh, bàbá songiro eh, sogo orúkọ ìtàpá lórí solo mm. solo òun ló tún wá lọ talẹ̀ ló tún lọ àfẹ́ lómi lọ́ba di wàhálà wọn ò sì lè dá yanjú láì rí mi bí wọ́n ṣe pè mí nù iyún lọ jẹ́ kí n wá sáré lọ padà pé kí n lọ yanjú rẹ o yíyanjú ẹ̀ tí mo yanjú ẹ̀ tán mo sọ pé ọkàn mi ṣẹ̀ṣẹ̀ á balẹ̀ ní kí n wá kẹ́ pé káàbọ̀ o ṣé dáadáa lóde o báwo lìlú òyìnbó ṣe rí o ṣé ìlú òyìnbó. bàbá ọkọ mi bàbá ọkọ mi ẹ mọ̀ pé èmi kò ń rí èkì máa bẹ̀yìn gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí mi ló yẹ kí n máa bẹ̀yìn nítorí pé láti ìgbà tí mo ti dé ó yẹ kí n ti dọ́dọ̀ yín ká ní kò wá ṣe one or two things màá wá yọjú sí yín ẹ̀yin kò ní kẹ́ má bínú ṣan torí ọlọ́run rẹ̀. <laughs> Ah, ìbínú wo lèmi rí bí sí ọ àwòdì bá máa gbé bá gbé bọ̀ múra àjà yín rádìẹ kan lè dá sapa àbí kẹ́mi máa bẹ̀ wá pé dóbi àlọ́ ẹ̀ dóbi àlọ́ ìjò dóbi àlọ́ ìjò sáàbọ̀ fi ló sọ gbọ́. ìmọ̀ bọ́ yóò gbọ́ nípa ọ̀rọ̀ ẹ̀bọ̀dá kan akànnì ìmọ̀ bọ́ yóò gbọ́ nípa rẹ̀ wọ́n síìkì ó síìkì ah, bàjẹ́ ó síìkì gan ni. ló ti wà lọ lọ́sibítà. Ah, ah, irú àìsàn wọn wá ló ṣe wọn bẹ́ẹ̀ yẹn. àárẹ̀ náà ni nígbà tí ó bẹ̀rẹ̀ akokoro ló fi bẹ̀rẹ̀ ngbò tún yá lọ́ba tún ní inú ń dàn láàmú o ngbò tún yá lọ́ba tún ní ibi àyà ọ̀sán wà lọ́sibítà ó ń là ń sìn báyìí. wọ́n bẹ̀ sá lọ́n kó mú lára dá lọ́n kó mú lára dá ni. Dad, what is dis dis This? You see? I mean. ẹ kì í fi. bàbá ọkọ mi èwo ni gbogbo eléyìí tẹ́ ẹ yìí ọmọ yín gbọ́ yóò bá. n tó láfi bíi bọ́ǹbù ní kí ìlóró láyà mi mo wá wọ ọ̀nà tí wọ́n gbé gbà kọ́ ọmọ mi ọmọ rò pé èmi náà go school. ó dà Kudus sọ Yorùbá sí dàdí. dàdí kí àwo sọrí lè. wọ́n bá wa jókòó járe. ọpọ́n ayò ni wọ́n ń pè é sọrí ọpọ́n ayò ó dáa fún sórí àwọn bàbá wa ní ayé àtijọ́ tí wọ́n bá lọ sóko tí wọ́n roko tí wọ́n bá dé lálẹ́ tí wọ́n bomi sára tán wọ́n wà bọ́ta wọ́n wà máa ta láti lè má jẹ́ kí ni láti lè má jẹ́ kí wọ́n máa ronú àwọn nǹkan ní nǹkan kan sí gbàtà o ó sì ó dá fún ọkọ àtìyàwó náà o torí tọkọ àtìyàwó bá wà nílé tí wọ́n bá ń ta wọn ní lè ronú nǹkan kan ó sì máa ń jẹ́ kí ìfẹ́ tọkọ kó gùn dáadáa torí wọ́n máa ṣe awáwẹ̀ wọ́n mọ̀ fọ̀rọ̀ jómi tó ọrọ bí ọba ti ń jù síyàwó ìyàwó náà mọ̀ jù sọ́kọ jọ máa sọ ní ìsọ̀rọ̀ gbèsè wọ́n máa wọ́n dùn gan ọ̀dọ̀ àjẹlé. ẹ wò dádì hmm? kẹ́yìn àtọmọ yín kẹ́ wá tó máa tayò yín o hmm. tẹ́mi àtọkọ mi sì máa padà ta lálẹ́. ta lálẹ́. ẹ ẹ ọ fún gbogbo preparation tẹ ẹ ṣe before kí n tó dé in fact mo really appreciate it a pé fúnra wa. olúwa ló ṣe kò tọ́pẹ́ ojúṣe mi ni mò ń ṣe jọ́n tó yẹ lọ́hùn tí mi ò bá ṣe ta ló fẹ́ ṣe dámi lóhùn ṣé wọn tó ti lọ sí ìlú òyìnbó látọjọ́ tí mo ti mí ìṣẹ ló máa dé ni mi ò ní pakuru mọ́ ẹ ojúṣe mi ni mo ṣe. ọ̀gá. ẹ ẹ dáwọ̀ ìmọ̀ àti mi ọ̀rẹ́ báwo ni business àwọn guys tó wà ní wà náà fún ṣé wọ́n ń perform ṣá. ọ̀rẹ́ kí ló fi ń ṣeré bí ọmọ ìjọ àwọn guys yẹn try in fact nǹkan tí mi ò expect ah òun ló ṣe fún mi ah tó lè tọ́jú gbogbo company mi tó lè tọ́jú gbogbo iléeṣẹ́ mi bíi tiwọn gbogbo àkáǹtì mi máa ń balance ni in fact ìgbà tí mo tún dé gbogbo nǹkan tó ṣí fún mi <laughs> rẹ́gí ló ṣe. Ah, ah, ah, ìyẹn dáńgbà yẹn torí ó ṣọ̀wọ́n nínú àwọn èèyàn tó máa ń dúva business ẹ lé lọ́wọ́ tó ní jẹ gbárùn kó tó dé. bẹ́ẹ̀ni ká tó wá dúpẹ́ ọkọ mi náà hmm. òun ni kò fi gba kọfí wọn lọ́rùn sílẹ̀ in fact ó really try ah, olówó orí mi. ìyẹn náà dẹ̀ dáa. ẹ o mọ̀ pé Nigeria of today ẹni tí ò bá gbọ́n làwọn ń gbó Mm wọ́n máa dúró pé ó dìgbà tó bá ríṣẹ́ ọ́fíìsì kan kó tó ṣiṣẹ́ nítorí pé tó bá jókòó tó bá graduate láti school wọ́n máa ní ẹ ẹ wọ́n need five years experience how many years experience làwọn èèyàn ti ń ṣe lọ́ọ́ máa fi ṣiṣẹ́ òun ní irú iléeṣẹ́ mi yẹn ṣe wà yí pé ẹlòmíì tó ti jẹ́ graduate tí ó yẹ pé kò ríṣẹ́ ṣe nǹkan tẹ̀mí ṣe yẹn òun ló máa máa kọ́ ló máa máa kọ́ á máa kọ́run èyí tí ò bá kọ́run á kọ́ bàtà etí ò bá kọ́ bàtà ṣe ń ṣe makeup àwọn kọ́ bọ́ ṣe ń wé gèlè hmm. so by the time tí wọ́n bá máa fi kọ́ nìyẹn á lè wúlò fúnra ìwọ náà lè establish ara ẹ̀. Hmm, in fact ọ̀rẹ́ mi ìwọ ló kó iṣẹ́ káṣà ní lọ́wọ́ kan ìwọ ń empower àwọn èèyàn láti jẹ́ èèyàn láyé ọ̀rẹ́ mi kó iṣẹ́ ọlọ́run a máa kún ẹ ṣe ọlọ́run a máa kún ẹ ṣe ìgboro ń sìn tó máa kàwé tán tó máa láwọn wá white collar job kan ẹgbàjẹ́ end of the day peanut ní sálárì wọn. Ah, owó tí ẹ tó káwọn àwọn mákẹ́tà tó pé ọkọ̀ máa lọ sọ́dọ̀ ọ̀yọ́. ọkọ̀ eh, ṣe kinní kan <laughs> ìwọ ọ̀rẹ́ mi ṣàkóso ọlọ́run á máa kún ẹ lọ́wọ́ lágbára ọlọ́run ẹ̀mí kí wàá kì í ṣe láì jù èmi gan mọ̀ pé èmi kò kéré oúnjẹ náà jásí wà lọ́wọ́ mi. oúnjẹ àṣẹ lọ bẹ́ẹ̀ ni àbámàlà. táwọn fún ọtí wọn tó wọn gbára àwọn yóò ṣe lọ gẹ́lẹ́ ni mo rò fún yín ó ṣe mí ní kàyé ìgbà tí mo lagun pàápàá tí mo tají látojú oorun àyà mi já wọ́n wò pé kí ni nǹkan tí mo lè ṣe nítorí mi ò tí ì mọ nǹkan tí mo lè ṣe sí wọn wọ́n pé the best thing ni pé kí n ti ẹ̀rọ fún mi mo mọ̀ pé ìyẹn nìkan náà lè lè sọ fún mi pé nǹkan báyìí ló máa ṣe sí. Hmm. ṣé èèyàn náà lọ wá ń jáyà sí wọn àbá àlá kéńkéré yẹn ó ń lọ ń jáyà sí. wo àwa ti láàlá nígbà tí àlá wà ní ojúlówó jẹ́ parọ́ kan fún un mo láàlá ní ìjọ kan ni mo ṣe láàlá yẹn mo rí i pé ejò ń lé mi mo ń sá lọ́wájú ń lé mi bọ̀ lẹ́yìn mo ń sá lọ́wájú ń gbọ́dọ̀ ẹ̀kọ́ kan sẹ́nu ra ẹ̀ mo kàn sọ́ọ̀ lójú ọ̀pá wọ́n á ṣe rà wọ́n á ṣe rà mo ṣe rà mo wá wò mo wá tàka sí kí wọ́n tàn wéèrè ó lè fò ó lè. Ah, ẹ wo bàbá ọkọ mi gbogbo nǹkan lẹ́yìn máa fi ń ṣàwàdà mo ń sọ nǹkan tó ń dùn mí lọ́kàn ẹ̀yin bá mi sọ̀rọ̀ pé ẹ rédíò ẹ wá ń ṣe láì ẹ ṣe báyìí ìyẹn kọ́ ni mò ń bá yín sọ nǹkan tí mo sọ mo mí nìyẹn hmm. ẹ ṣe rí ẹ mọ̀ pé Yorùbá dẹ̀ tún nígbàgbọ́ kan pé àlá téèyàn bá lá lọ́sùn gbọ̀ngàn ó máa ń ṣe. ẹ wọ sí ọ hmm, gbogbo nǹkan níjàrá àbàdàn lójú bọ́mọ wọn bá sọnù wọn mọ wà ẹ tiẹ̀ dùn náà nígbà tó fẹ́ sùn ẹgbẹ́ wo ló fi sùn ṣẹ́gbẹ́ ọ̀tún ló fi sùn ni àbẹ́gbẹ́ òsì mi ò fẹ̀gbẹ́ sùn òun mo fàyà sùn. ọfẹ yìí lílẹ ọkà yẹ òkè hmm. ọta kàkà ló fi sùn abájọ iyún náà lọjọ lálá ọhún lọjọ lálá ọhún ẹ ṣùgbọ́n nígbà tó tají ǹjọ́ tí ẹ wá bí ògiri àlàpà kan tó lanu kọ́ lọ rọ́ àlà náà síbẹ̀. Ah, ah, bàbá ọkọ mi at this generation. má dẹ́jà don't dẹ́jà yes don't dẹ́jà. kí ló fi ń ṣeré bí ọmọ ètò yìí máa ń gé èèyàn jẹ ah, wọ́n fi yún un lẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ́ dáadáa mi ṣé yorùbá mi yàn èmi ọ̀ wá jáde tọrọ ọmọ dáadáa ìyàwó rẹ ní ọlẹ́ ọ̀dẹ wa ọmọ dáadáa sì ní ọ tó ti yọ nǹkan kan gbọ́dọ̀ sọ nǹkan tí ọba sí ọ kò ṣe mí. ẹ ṣe bàbá ọkọ mú trust yín mo jẹrìí. kò í lọ́mọ mi ìgbà yìí lẹ̀ tó mọ̀ bá àsìkò yìí lẹ̀ ó tó mọ̀ bá àwọn tó bọ́ bá sọ̀tẹ̀ tẹ́lẹ̀ wọn. ẹ ṣẹ́jọ́ èmi náà wà ní kó ń ṣẹ́jọ́ mi nàá ṣe báwọn tó ṣàdéhùn tí o má déhùn ṣe ni ẹ̀yìn gbà tí wọ́n ń ṣe báyìí tó torí pé ojú ọkùnrin kò lè jà fún rẹ̀ torí pé ó lè gungun lápá ń sìn kí wàá ní kémi obìnrin ṣe láfẹ́ ah, ṣe a máa ní sùúrù fún wọn náà nìyẹn. bó tí ẹ ṣẹ̀bi wọn náà báwọn tó ní a máa ṣèpàdé láago mẹ́wàá tán lọ fi sáago mẹ́fà ni but pẹ̀lú gbẹ̀rẹ̀ náà ṣá à dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ó dá mo ti gbọ́ ẹ kí wàá ní kí n gbọ́ ẹgẹ́ tuntun kí ló fẹ́ mu ṣé kí n fún guinness. gígì ni èmi a ò fẹ́ pa mí eh, wo ká tiẹ̀ pàgbé pé bóyá ọtí alágbára ni. òun sáwọn pàfà ńlá ni mi abdulmalik èmi ò ń ṣe mùsùlùmí lásán mùsùlùmí òdodo ni èmi ò mú ogun kan bẹ́ẹ̀ o. Hmm. afa malik ẹ̀ẹ́mẹ́jọ hmm. eh, ẹ fún wa ní bóyá fẹ́rù zàbúgbà tó mi àfa àwàlẹ ẹ tó ga. Hello. Ìyàwó mi. Báwo ni? Lákàn ní ìdádúró díẹ̀ ni ó yẹ ká ti bẹ̀rẹ̀ gbogbo ìpàdé yẹn látàrọ̀. Ṣùgbọ́n aago mẹ́wàá ló yẹ ká bẹ̀rẹ̀ mo tún yí ságo ọdún mẹ́fà láti ẹ̀rọ rẹ̀. ẹ àwọn tó ní bọ́ fẹ́ ṣe ìpàdé ọ̀jọ̀gbọ́n ni tí mo dẹ̀ wá mẹ́ wọ́n ní ọmọ bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ lóde ìkọ̀ tó ń bẹ̀rẹ̀ láago mẹ́fà àrọ̀lẹ́ mo dẹ̀ ti wá síbi tá lọ báyìí o mo máa ní láti sùn tara Ah. ah. Voilà. bá mu kí n má yọ̀ ṣe kí n kú mo tún wá rí hiv. Eh, Malik àgbà you see hiv dá sọ̀rọ̀ yìí wọn kì í kọ́ sórí dèsí bó ṣe fẹ́ dà ẹ́ wọ́n ṣe ìrìnà ó ń torí ọlọ́run and bí mo ṣe wọ̀ ẹ́ kò tí ì jọ fi hours lọ tó tó wà rẹ̀. lọ yín débi. tí mo ṣe bò ní àti ẹjọ sùn mọ́jú nìyà. ṣé o ṣé mo gbọ́ ẹ àbí mi ò gbọ́ ẹ yé àjọ síbo. mi àti ẹjọ sùn àjọ ṣeré àjọ bára wa ṣeré ó kó mi mọ́ra mo kó ẹ mọ́ra lọ sùn wá sí. ẹ nà ọ ṣe kókó mímọ́ra ọjà ìgbádùn ìlàjì bá wà ní. ẹ gbà mí. ṣé eh, mo sùn báyìí wọn náà sùn báyìí eh, pé àṣìṣe pé bóyá kínní kò yé mi o. kò sára tá a dà mo gorí ẹ o gorí mi mo bẹ̀rẹ̀ mo dúró kò sí bá a ṣe ṣe. ẹ yóò gbẹgbẹgbẹ nu sọ ọ̀rọ̀ rẹ dáadáa ọ̀rọ̀ sọ tí ò dùn eh, ajáwé tuntun báyìí ajáwé tuntun báyìí ajáwé ìyàwó mi kò dáràn wo mo èdìjú báyìí kí n tó lajú mi jáde kúrò ní yàrá ìsìn kí n jáde bíi tí èso wà gbádùn èèyàn kó wà lóde ìjọba. jáde kúrò nínú yàrá bí. kí n jáde sí ìyàwó òkan ìyàwó náà. Kúnlé, wá parọ́ fún mi. I'm dead already. Àná mi ò tán ẹ̀. Àmì ah, ò tán ẹ̀ rárá. Torí pé ẹ̀ ń tún HIV tó wọ̀nyí láàárín ọjọ́ mẹ́ta àkọ́kọ́ tó bá ṣe wọ body system solution wà fún torí pé gbogbo ta láti ṣe ju wíwá kan place on highly uh, active antiretroviral therapy. ní má tọ̀ mí àbúgbà náà mo pé àrùn yóò gbóògùn náà. we have to give you this drug tí wọ́n pè ní pep. pep yeah. pep. E yeah pep e yẹn ló máa pa immune system Yeah. so hiv yẹn kò ní ráyè transform sí aids. pep. Yeah. PEP ni wọ́n máa sọ náà nìyẹn PEP kí ni PEP. PEP ni à ń pè ní post exposure prophylaxis. and oṣù kan gbáko ló máa fi lò ó ìyẹn ló máa pa immune system yẹn tó máa jẹ́ kí HIV yẹn kó má tàn sí AIDS but àwa kọ gbogbo ẹ̀ pátápátá wà lọ́wọ́ lọ́wọ́. jọ <gasps> òdejò ṣàánú mi tó bá ti wá jẹ́ pé mo ṣe ẹlẹ́ṣẹ̀ kan má fi bí ẹ̀tọ́ mi dùn mí má fi bí ẹ̀tọ́ mi mú mi jọ ṣebí wọn ló sọ pé bí ṣe dé yìí ìbejì la máa ṣe ìbẹ́ta la máa ṣe ṣọ́nà tá fẹ́ gbà ṣe ìbejì ṣe bẹ́ta nílé ìgbé ó dáa tó bá ti wá jẹ́ pé o ti níyàwó kan tó ti fẹ́ síta ẹ mú wálé ṣùgbọ́n má fẹ́ tọ́ tèmi dùn ó dùn mí kó tó ṣe fún mi tó ṣàánú ló mi mo fọmọ ọba lọ́dọ̀ You understand. You want something understand. Abdulmalik, mi ò ní gbà ọ́, wàá máa ṣe Bueno. pé òun ní àwọn kò gbógun bó ṣe gbé májèlé jẹ nìyẹn o kódà ife tó fi gbé májèlé ọ̀hún jẹ òun ló wà lórí àpótí kékeré yẹn àwọn ọlọ́pàá dẹ̀ ní pé ká má fọwọ́ kàn títí táwọn máa fi parí ìwádìí àwọn. ló máa ṣẹlẹ̀ sí ìjẹ́ pírẹ́sìdántì sọ nǹkan tó ṣẹlẹ̀ fún wọn. kí ló ṣẹlẹ̀ kí ló girlfriend eh, Bukky eh, love of your life àti kí ló dé. wo wo wo báyìí ká gbókò lọ sílẹ̀ olóró Bukola ti kú Bukola kú kẹ ṣé mo fẹ́ tẹ̀sán eh. ṣá. Bukola ti kú like seriously òkè ló yẹ wá kú nìkan o ó máa jẹ́ báyìí pé ẹ kú kú kíra torí pé ẹ̀fẹ́ kémi àti ẹ̀fẹ́ ra ẹ wọ́n pẹ́ láì gẹ́yìn láti ilẹ̀ náà tẹ́lẹ̀ ṣé wọn ẹjọ́ tó dọ́là ìfọ̀rọ̀ sílẹ̀ wọn péré lẹ̀ ṣe ṣe lọ fún ṣe ló kó iṣẹ́ àyè ṣe ló kó. kí ló ti pọ̀ ṣé a fẹ́ máa parọ́ ni wo jẹ́ kẹ́mi sọ fún ẹ ṣé kó ṣàṣọ pé ìwọ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ kan ẹ̀ close. ẹ ó máa nílò bẹ̀ lọ́wọ́ pé ó ti kú hiv ló pa. wo wo wo wo ẹ ẹ bá fẹ́ kí ọ̀fẹ́ yàn ní òun wá ní kẹ́ máa pa mí. guy relax now jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín. mo fẹ́ make it very clear ni o jọ torí ọlọ́run hiv ti pa Bùkọ́lá bí ó ṣe wà igun àfàmọ́ kí ìbéèrè ọgbọ̀n ti kó hiv. o ti ti máa lé. jọ o ti máa lé. ṣíbi tí máa fi jẹun nínú kíchìn má débẹ̀ o abọ́ ti máa fi jẹun má débẹ̀ o mọ̀ kí hiv wà contagious má fẹ́ mi ní hiv mo fẹ́ kú o. ẹ bọ̀dá Fẹ́mi ẹ jọ gbé sí pásítà jọ wọ̀ ẹjọ bá lọ rà mí títẹ ẹ bá ti di pé mo kẹsẹ̀ bọ̀ ẹjọ ẹ bá wọ̀ bọ̀ ṣe ti gbọ́. jẹ́ ká lọ ẹ jẹ́ dáadáa ẹ jẹ́ dáadáa bí tẹ̀ lọ sí ẹ. mo ṣe ń wò látìgbà tí mo ti wọlé yẹn náà àbí kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ ó ṣe ọmọ orí ẹ̀gùn ti sùn ah. bàbá yìí ni ọ̀rọ̀ ẹ̀ ti sùn wọn irú ti sú mi mo ti gbé gbé gbé mo ti rò ó rò ó rò mi ò tiẹ̀ mọ̀ kó ti máa ṣe sí mọ́ wọn ni mo ṣe ọ̀rọ̀ ọjọ́ kan mo jẹ́ sínú ilé kí mo jáde wá èmi àti ẹ̀wà ìlú times rárá ó dẹ̀ ń pa mi kí ló lè tó yẹn ṣé ó ti tó yẹn kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó máa ṣọ̀rọ̀ kékeré ọ̀rọ̀ tó ń bani lọ́kàn jẹ́ gidi àmọ́ èmi àti ẹnìkan náà là mọ́ èmi àti ẹ̀ máa mọ ọkọ tájọ kò sí nínú yàrá wa o. Ah! ilé ìtura bàbá kí ni bọ̀ kó tí lè kó tiẹ̀ àti ọmọ sọ fún mi dẹ́ mọ́. Hmm. Baby, I'm home. Oh. Welcome, sweetheart. Hello, how are you? I'm fine. Mm -hmm. You're working? I'm fine. Báwo are you doing? Ah. Hey, o. Báwo Hey, Ẹ Hey, Ẹ Yeah, sure. Um, you know what? I have a surprise for you. Really? Yeah. Yeah, guess. Ah, um, you know I'm not good at guessing. Oh, okay, okay. But I can feel suspense. Um, mo gbọ́ táwọn young men kan tó ń discuss ọ̀rọ̀ business kan nípa bí wọ́n fẹ́ máa ta made in Nigeria shoes àtàwọn obìnrin àtàwọn ọmọdé so wọ́n rò pé ah business báyìí mo máa gbọ́dọ̀ kọjá mi mo á decide láti sọ fún wọn mo interested and um, actually business yẹn torí tiẹ̀ mo ṣe gbà and it's worth millions. Thank you, darling. Oh, no. You know you're my heart. Oh. Really, who will come for you now? All for you. All for so you. much appreciate you. Oh, no problem. welcome. Gbogbo àtàwọlé a máa yọrí sí rere. Tó bá ṣe ń fà báyìí, ó máa máa yọrí. Ah. Inshallah, bí kúndúrà ti lára ẹ ṣe gan so um, ẹ ṣe Let me just freshen up. ẹ ẹ o ti ṣe mí lálejò látàárọ̀ o ti wà ok if i good news yìí wọ́n ti tó mi. all right all right uh, let me just go. all right then mo boss, bọ̀ sí wájú ẹ̀yìn ìyá àbúrò sí. Ah. ẹ ràn sà mi ò bẹ́ẹ̀ sùn. sùn kẹ ẹ oorun kí ni wọn máa sùn kúrò ní wọn ṣe lè sùn ẹ oorun wo ni wọn lé oorun òkun míì oorun òkun míì ẹ torí pé mo wo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó yà mí lẹ́nu ó jẹ́ káyé fífún mi láàrin ìwà àti ọkọ rẹ ẹ kò yé mi mo sì béèrè lọ́wọ́ ọkọ rẹ pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní kò sí nǹkan kan. òun ọ̀fẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún mi ni ìdí rẹ̀ tí mo fi ní kí n wá báwo kí n wá bi ọ́ léèrè wípé kò sí nǹkan tó fi pamọ́ fún mi lákùn kí ló ṣẹlẹ̀ láàrin ìwà àtọkọ ẹ̀. bàbá ọkọ mi kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ láàrin mi àtọkọ mi àárín àwa méjèèjì gún régé àjà bóyá kò rí bẹ́ẹ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta ìlójú yín ni àjà tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ láàrin wa ẹ̀yin yìí náà ni màá kọ́ pé ti máa sọ fún kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ bóyá ó kò rí bẹ́ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó kọ̀ dàbẹ́ lójú yín pé bíi pé nǹkan kan ń ṣẹlẹ̀ kò sí. kò sóòótọ́ ń bẹ̀ wo wọ́n ní bàbá pasuke ká pasuke ká mọ́ pàǹtí tẹ́yìn òǹdùn nítorí wípé wọ́n ní ká mọ́ jà ká mọ́ jà bí ká sọ iná kọ́gi ká mọ́ lè fààyàn kọ́ ẹ fẹ́ sóòótọ́ ọ̀rọ̀ fún mi àti ìwọ àtọkọ rẹ. ó sì ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi ó ń dùn mí wípé ẹ lè máa fi òwú dúdú dí kọ́bọ̀ lójú fún mi ṣé kájọ máa wá wà nù lé kí nǹkan máa ṣẹlẹ̀ láàrin wa àtọkọ ẹ kẹ ẹ má lè fi tóbi létí ẹ tí ò sì sí ẹ̀sùn lẹ́yìn àpò fún yín sọ fún mi tó bá jẹ́ pé ìjà yẹ nìyà mo mọ̀ pé wọ́n sọmọ wọ́n náà mọ irúfẹ́ tí mo ní sí ọ ọmọ pé láàrin gbogbo àwọn obìnrin olóbìnrin ilé ní bẹ ní ọ̀dọ̀ wa ìwọ nìkan ni mo fẹ́ràn jù torí ẹ̀ ló jẹ́ kí n máa wá sí àyín lóòrèkóòrè lóòrèkóòrè ẹ wọ́n á sọ fún mi tell me what what what what happened? kí ló ṣẹlẹ̀ sọ fún mi. dáàdì èmi náà mú un mo wòye pé nínú gbogbo àwọn ìyàwó ilé pátápátá èmi gangan lè fẹ́ràn jù mo mọ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ mi tó àmọ́ mi ò lè parọ́ fún yín ẹ̀yin náà mọ̀ pé mi ò lè parọ́ fún yín bí bàbá mi mo ṣe mú yín tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ láàrin wa máa sọ fún yín. ẹ ń jà èso sí ni lẹ́nu ó kọyọ sí èso ò sí pọ́nlá èyí ò sí tù dànù nígbà tí bá fi máa pe gbogbo ẹbí lé lórí ẹ má gbéjà. àmọ́ rẹ̀ lọ́wọ́ sì ń ṣẹlẹ̀ tó yá ní ti bá wọn. the last time tí mo wá sí ilé kò jọ́ mọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ fún mi irọ́ ni gbogbo ìjẹ́ lójú mi. báwo ni mo ṣe máa tó ìtàn mọ́lẹ́mọ̀ ìparọ́ fún ṣé èmi àti ẹ ṣé mo lè parọ́ fún ẹ èmi àti ẹ tó yẹ pa tí ń bọ́ra ọkọ̀ láti kékeré. Ah, ah. Eh, láàrin èmi àti nǹkan tó ṣẹlẹ̀ ní ojú tèmi o kò jọ wípé ẹ̀ single times ẹ̀ single times ó ń ṣètọ́jú ẹ̀ ó ń tọ́jú ilé ó ń tọ́jú ẹ̀ ó ń kẹ́ ẹ lójú ó ń kẹ́ ẹ nímú ló tún lọ tó gba contract owó iyebíye wá fún ẹ ó ń parọ́ fún mi pé ẹ̀ single times. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ mélòó ni mo fẹ́ sọ fún ẹ tí màá máa parọ́ ṣé tẹ́nìtì máa ń ṣẹlẹ̀ ní ilé mi ṣé ó pọ̀ jù fún mi láti sọ fún ẹ bẹ́ẹ̀ mi àti ẹ ṣe close to. kí n sọ tòótọ́ ọ̀nù ìbẹ́ fún ẹ mi ò lè parọ́ fún ọ̀rẹ́ ẹ sórí èmi àtọkọ mi à sí in good terms ọkọ mi kàn mọ bó ṣe mọ ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ẹ̀ ṣe ló fi ń pretend ló fi ń gbé nǹkan ló fi ń ṣe nǹkan oríṣiríṣi fún mi ó lè ṣe nǹkan oríṣiríṣi fún but nǹkan tó ń ṣẹlẹ̀ nínú kọ̀rọ̀ yàrá wa wà nìkan la mọ̀. kí ló wà lè tó yìí tí ò lè yẹ èmi kò lè yí ìgbàgbé ẹ̀ ọmọ tó bá yá ẹ̀ àlè bíi báwo kò lè yí ẹ̀ fún mi ìjẹ́ yìí. bá mú àsìkò tí inú yín dùn àti tí ẹ̀rín gbẹ̀kẹ̀ yín tí wọ́n bá fẹ́ mú ọ̀tá yín dájúdájú ìrìnlẹ̀ kí wọ́n wá mú wa. àmọ́ mo fẹ́ kí ìwọ náà mọ̀ kí wọ́n dájú ẹ̀dá tó bá fi gbogbo ìgbà dúró kíyèsára èyí tó bá dẹ̀ fi gbogbo ìgbà bánújẹ́ kò yẹ ara ẹ̀ nítorí kò sí bọ́ọ̀lù ìwọ̀n ìwọ̀n ìṣùgbọ́n ṣé mo nǹkan tí mo fẹ́ kó wá mi ṣe báyìí bá mi lọ sí ìwọ̀nbe kó wọn mọ táwọn workers ń ṣe kó bá mi mọ́nítọ̀ èmi náà máa jọ ìbẹ̀rẹ̀ rẹ̀ sùn. ṣẹ̀ṣẹ̀ rí nǹkan tí mo ní kí wá rí iye fún tẹ́lẹ̀ pé lẹ́yìn náà bá gbọ́ ariwo jẹnẹrétọ̀ wáyé ta ẹ bá ní kó ti dé òfin sáfíìsì tó wọ́n ní kí wọ́n yìn fún ọ̀mí gbọ́dọ̀ bóyá mi pe ẹnjìníà tó lè bá rí pé àbí wà wò náà. bí ẹnjìníà tó bá ti dé kọ́ nípa ìrìn àjò. well, we've already came in ẹ láì ṣáà tí mo yẹ fún yín ṣáà mo máa ìkẹ́ ó fìtì kẹ́ ara mi káwọn ọ̀rẹ́ yín wà kò sí wàhálà. ẹ kó jókòó. ẹ ṣe wà. ẹ kẹ́ ó wà òkè. Yeah, well, now she done pregnant. Pregnant now. One of my kids. Yeah, she. Oh, no, you ain't got last night. It's a lot. Yes, she. Promise. tún ra kọ́sítọ́mà wa. mo ti ní pé ẹ ti ń pa pẹ́ẹ́tì dára ká ṣé wàá rí pé bíi three months náà ni mo gbé fún yín tẹ́lẹ̀ ti pé bíi twenty three months ẹ máa ti pa pẹ́ẹ́tì dára ẹ dẹ̀ ti lójú two months lọ ẹ ti ń ṣe irú nǹkan báyìí tó bá máa fi lo three months yẹn pé ẹ máa ti pa pẹ́ẹ́tì jù báyìí lọ. iṣẹ́ yìí kò lè dúpẹ́ lọ́wọ́ lọ so ẹ bá wọn mi náà máa káwọn ọ̀rẹ́ mi máa láti tà báwọn náà wọ́n á jẹ́ ìgbàlódé. bá wa lò fún wọn dáadáa ẹ explain bí iléeṣẹ́ wa ṣe rí fún wọn dáadáa ó lè yá wọn lára láti gbọ́ ẹ kí tí wàá ṣá ìwọ. ẹ ra ẹ kò ṣe hmm, one one eleven is a number ṣe pé ìwọ náà wò ti kọ́ ló wá kí ni ṣùgbọ́n pé mo promise wọn náà pé kò tó lo three months ìjọ tán wà ti perfect ìwọ ló ti lo ju two months àti half an hour kò ti perfect bó ṣe make up gbogbo bó ṣe dàbí baby ìyẹn náà ló wà òkè keep trying ṣá ó mọ̀ pé kó tó lo three months yẹn wà á tó lo bíbá lóòótọ́ kò sí tó bá kẹ́hìn jẹ́ university graduate kó tó ló fẹ́ kọ́ ṣe ọmọ tẹ́ẹ̀ bá lè lọ sí ibi tó ti ń kọ́ṣẹ́ two years three years tẹ́ bá wọ́n sọ́dọ̀ wá bíbá ẹ̀ ní two three months ẹ máa ti parí kan tẹ́ ọkọ́ so keep trying ṣá ó mọ̀ ìgbésẹ̀ tó bá máa fi two three months ẹ̀ tó bá máa fi dé ta iṣẹ́ tó bá ń ṣe fáwọn èèyàn ta ó máa jẹ́ kó lè máa jẹ́ kí ẹ máa ròyìn ilé iṣẹ́ wa yìí. but uncle kí ló dé tí ilé yìí mo láìkì nǹkan tó ń ṣe fún mi each time tí bá ti wá sí rẹ̀ mo láìkì bó ṣe máa ń rìn tí èlò ojú mi ká ìmọ̀ yìí kí ló dé tí ẹ máa polówó ilé yìí ní ti ìlú yàbí that eh, ẹ á lè bring customer fún yín níbí báyìí. ẹ ṣe lọ ìgbà tó ṣẹlẹ̀ ni pé madam wa wà traveling. What dẹ̀ ṣe dé so àwọn náà ti ń arrange fún gbogbo ẹ̀ṣá very soon I want to feedback wọ́ ibi tí dáadáa. ó ti gbọ́. ẹ sá ẹ ṣe gan ni sá. ẹ máa yà madam ẹ̀yin náà ti rí ẹ bá máa explain fáwọn èèyàn. I ah, will do that. I will do that. My shebe. I'm happy. I'm already. I'm already. bọ́ọ̀lù ẹ̀ ṣe. Ah, mo sọ fún ẹ pé àwa máa gbìyànjú wa láàrin oṣù kan kọ́lọ́run ọba kó jọ ọkọ̀ fún wa ṣe. Ah, ìyá náà negative. ẹ so ó mì pé tí ọba wà positive ó lè di negative padà. i know tó náà bá ti fún our doctor ṣe kò sí bẹ́ẹ̀. in fact you are a life saver and a marriage saver ó save marriage mi. Ah, ọlọ́run ọba lè rò ó pẹ́ máa jù pẹ́ what are friends for. this, this calls for celebration. Sure, sure. If you to pull office and come and see you, club. torí ọlọ́run ṣáà ọ̀rọ̀ fún mi jẹ́ kí n máa bá tèmi lọ. ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lè ló wà fàtó fẹ́ kẹ́rù kọ́ mi. mi ò ṣe ní kẹ́rù kó le wo ṣáà ọ̀rọ̀ fún mi lẹ́gbẹ̀ẹ́ jẹ́gẹ́dẹ́ mi jẹ́ máa lọ sọ́dọ̀ àwọn òbí mi àwọn òbí mi ò sọ fún ẹ pé ojú mi sọ̀rọ̀ láti máa rí mo ti fọmọ ẹlẹ fún ẹ o nǹkan tó bá so so is it funny No, it's not funny, but it is funny now. Because gbogbo tí mo fi gbogbo rà. Sori ibi tí òfin gbogbo rà mo lè ṣe. Wo o lè máa tàn mí ṣàrọ̀ra fi mi sílẹ̀ jẹ́ kí n máa bá tèmi lọ. Mo ò kò sí nǹkan tó lè sọ tí mo lè believe. Wọ́n mi ní ìtàn yóò just drop this one. Ìtọ́ ah, ah, mo lò lọ, ah, mo fẹ́ bá èmi jẹ́ ni. Pago tá